ẹ̀písẹ́lì kejì ti pọ́ọ̀lù àpọ́stẹ́lì sí tímótíù orí kìíní. pọ́ọ̀lù àpọ́stẹ́lì kristi jésù nípa ìfẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí ìlérí ìyè tí ń bẹ ní kristi jésù sí tímótíù ọmọ mi olùfẹ́ ọ̀wọ́n oore ọ̀fẹ́ àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti kristi jésù olúwa wa. Wa mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí èmi ń sìn láti ọ̀dọ̀ àwọn bàbá mi wá nínú ẹ̀rí ọkàn funfun pé ní àìsinmi ni èmi ń ṣe ìrántí rẹ nínú àdúrà mi tọ̀sán tòru ni èmi ń jáyà àti rí ọ tí mò ń rántí omijé rẹ kí a lè fi ayọ̀ kún mi ní ọkàn nígbà tí mo bá rántí ìgbàgbọ́ àìlẹ́tàn tí ń bẹ nínú rẹ èyí tí ó kọ́ wà nínú lóde ìyá ńlá rẹ àti nínú Iyunike ìyá rẹ mo sì gbàgbọ́ pé ó ń bẹ nínú rẹ pẹ̀lú nítorí ìdí èyí ni mo ṣe ń rán ọ létí pé kí ìwọ kí o máa rú ẹ̀bùn Ọlọ́run sókè èyí tí ń bẹ nínú rẹ nípa gbígbé ọwọ́ mi lé ọ nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti inú tí ó yè kooro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 ṣùgbọ́n tí a fi hàn nísinsìnyí nípa ìfarahàn Jésù Kristi olùgbàlà wa ẹni tí ó pa ikú rẹ̀ tí ó sì mú ìyè àti àìdíbàjẹ́ wá sí ìmọ́lẹ̀ nípasẹ̀ ìhìnrere fún èyí tí a yàn mí ṣe oníwàásù àti àpọ́stélì àti olùkọ́ nítorí ìdí èyí tí èmi ṣe ń jìyà wọ̀nyí pẹ̀lú ṣùgbọ́n ojú kò tì mí nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́ ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́ títí di ọjọ́ nì di àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tí ó yè kooro tí ìwọ ti gbọ́ lọ́dọ̀ mi mú nínú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù ohun rere nì tí a ti fi lé ọ lọ́wọ́ pa á mọ́ nípa ẹ̀mí mọ́ tí ń gbé inú wa èyí ni ìwọ mọ̀ pé gbogbo àwọn tí ó wà ní Éṣíà yí padà kúrò lẹ́yìn mi nínú àwọn ẹni tí fígélù àti amógénì gbé wà kí olúwa kí ó fi àánú fún ilé onésífórù nítorí tí máa tù mí lára nígbà púpọ̀ ẹ̀wọ̀n mi kò sì tì í lójú ṣùgbọ́n nígbà tí ó wà ní Róòmù ó fi ẹ̀sọ̀ wá mi ó sì rí mi kí olúwa kí ó fi fún un kí ó lè rí àánú lọ́dọ̀ olúwa ní ọjọ́ nì ìwọ tìkára rẹ sáà mọ̀ dájúdájú iye ohun tí o ṣe ìránṣẹ́ fún mi ní Éfésù